Muyideen ti kírun tí èsè twenty four hours akẹ́gbẹ́ gold wa ń sọ yí pé ta ló ẹ̀sìn wọn ló wà lára Muyideen ẹ̀sìn wọn ló wà lára tiwọn. àbí gbogbo wọn ti ẹ̀fẹ́ kájọ máa sọra wá ń gbò ní kí Muyideen náà ó sì lọ mọ̀ tó bá ní gbà pé torí owó lọ́ba fi gba ẹ̀sìn yóò ṣòfò bọ̀ bẹ̀rù. ètèrí ètìjú ọlọ́run wọn ti gbé ẹ̀sìn wọn nínà ó ó ní ọba sọ̀hún file kúnlẹ̀ wájú bàbá Adébóyè torí pé ń tijú ẹ̀sìn rẹ̀ àmọ́ wọ́n máa tako Islam ló file ní odidi ìmáàmù Ògbómọ̀ṣọ́ àdágbére fóun kó tó lọ Mẹ́kà gbogbo àwọn tẹ́ ń sọ yí pé Muyideen ṣe mùsùlùmí Alhaji Taofik Akeugba Gold náà sọ bẹ́ẹ̀ ó dá mi lójú wọn mọ tẹ́ ń sọ láti sọ bẹ́ẹ̀ Alhaji Akeugba Gold wọn mọ tẹ́ ń sọ láti lè sọ yí pé Muyideen ẹ̀sìn wo níbẹ̀ lára Muyideen à Islam kọjá báyẹn ẹni tó gbà lónìí ó lè kọjá ẹni títí ń ṣe wà látọgọ́rùn ọdún lọ́dọ̀ Ọlọ́run yes alájà kéwà gold mi ń dákọ èèyàn ẹ pé mo dákọ wọn mi ò jẹ anybody ní apology alájà kéwà gold ọmọ ti ń sọ in that regard wípé ta ló sọ pé ọ̀rọ̀ Muyideen ọ̀rọ̀ ẹ̀sìn ni ọ̀rọ̀ ẹ̀sìn kí ni ẹ̀sìn wo níbẹ̀ lára Muyideen wọ́n mọ̀ sọ bẹ́ẹ̀ mọ́ kó padà sí wọn lẹ́nu mo ní èèyàn jẹ́ yahudi jù yahudi jù yahudi ti ń sẹ́ lọ́dọ̀ ànábì ànábì ò wá rí fún bí ijọ́ mẹ́ta ànábì wa wá lọ lé yẹ̀wúdí ànábì wa débẹ̀ ànábì jókòó ti lórí bẹ́ẹ̀dì ànábì wá rí i pé ah, àìsàn tí ni ti pa ọkùnrin ah, yóò ṣòfò tí ó kú sórí ìsìláàmù ànábì wá sọ pé la ilaha ọmọkùnrin wá ń wojú bàbá rẹ̀ níbi táwọn kèfèrí wọn dé pé ah, lòun bàbá òun ni kò ìwà ń tijú bàbá rẹ̀ kò tijú ọlọ́run kèfèrí yẹn tijú ọlọ́run wọ́n máa tijú ẹ̀sìn wọn nínà ó ó ní ọba sọ̀hún file kúnlẹ̀ wájú bàbá adébóyè torí pé ń tijú ẹ̀sìn rẹ̀ àmọ́ wọ́n máa tako ìsìláàmù ló file ní odidi ìmáàmù ògbómọ̀ṣọ́ àdágbére fún kó tó lọ mọ́kà ta ló ní ẹ wá gbà ńlẹ̀ tí ẹ bá ní bí mo ṣe sọ́tọ̀ ìkún gbé mọ́tò tako wá gbé mi lé ọlọ́pàá kèfèrí anábìwá ni sọ pé láyé láyé lọ́la fàbádà ayé gúrú ìlà wájú àbí níwọ̀n wojú bàbá rẹ̀ báyìí ìsìnyá àmì dìní yìí ó ń tijú ẹ̀sìn rẹ̀ pé ah, láago mélòó bàbá rẹ̀ wá sọ pé àti Abul Qasim kẹ́ni mọ̀ pé bàbá rẹ̀ ṣe mùsùlùmí ó ní tẹ̀lé ní ti dádì Kasimu sọ kò tún pè lánàbí torí pé kò gbà lánàbí torí pé kì ṣe mùsùlùmí ó ní àti Abul Qasim tẹ̀lé ní ti dádì Kasimu sọ yẹn ọmọ bá ní la ilaha illallah bó ṣe wí lọ́mọ yẹn bá kú ẹ pé kí lánàbí ó wí ànàbí bá jáde ànàbí ní alhamdulillahi alladhi mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tọ́lọ̀ mú kúrò lórí lórí ibú tó wá lò mí fún ẹ dákun só kírun Muyideen ti kírun tí èsè twenty four hours akẹ́gbẹ́ gold wa sọ yí pé ta ló ẹ̀sìn wọn lọ́wọ́ lára Muyideen ẹ̀sìn wọn lọ́wọ́ lára tiwọn. àbí gbogbo wọn tiẹ̀ fẹ́ kájọ máa sọra wá gbò ni àbí wọn ọmọ ẹtí jábọ̀ dúró ajígini ni. mo mẹ̀jájà mi kì í jà ni o. èèyàn kan sọ pé láìláìlá kò sọ̀rọ̀ míì mọ́ ó sì kú ànábì wa ni mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó mú kúrò lórí ibú tó sọdọ̀ lórí ire tó wá nà mí fún ànábì wa jáde ó wá sọ láwọn sàbẹ ó ní sọ́lù àlà àkìkùn ẹ lọ kí n sọmọ ìyá yín la ó tẹ̀sán láìláìlá láwùjọ kan ó sì dọmọ ìyàwó mú ìdí ni tí wọ́n ń kí o ó ti jíjọ kẹta tí ó kì lẹ́yìn mi rè é ṣé mo gbowó ń bẹ̀ ni ṣé mo gbowó pamọ́ ìdí ni síbi kẹgbẹ́ ẹ bá dáwọ́jọ fún mo fi ọlọ́run ọba tí mo tó ní mímbàrí tí mo dúró lórí rẹ̀ mo fi búra àwọn kan pè mí láti Dublin wọ́n wá fi mí sí conference call wọ́n wá ń sọ yí pé ẹ bó láti rẹ mú ìdíní lọ́wọ́ mo ní tẹ́ bá fún mi lówó ìnà ni tẹ́nìkan bá fún mi lówó báyìí pé kí n kó fún ìdíní yìí sọ fún ìdíní pé wọ́n ní ń fún ọ lówó àmọ́ ń fáwọn ẹlẹ́hàá ni bí mo sọnù ẹ tó bá fẹ́ fún ìdíní lówó kọ́ wá díẹ̀ kí mú lówó sì lọ́ọ́ mọ̀ kọ́ wá níjọ́ pé torí owó lọ́wọ́ fi gba ẹ̀sìn yóò ṣòfò bọ́ ni. yes islam ṣe esi pé wọ́n rà mí wọ̀ ṣùkọ́ lóòtú wa ń parọ́ nítorí pé wọ́n kàn jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n kẹ́kọ̀ọ́ ọmọ ẹ̀ ìbá wọn náà máa di ẹ bá fẹ́ jókòó tì ní níbo àdúgbò lọ́dọ̀ ọmọ sọ o kódà bẹ́ẹ̀ bá fẹ́ gba yín ó lè fi ìsìláàmù gba yín mo ti sọ fún yín lójú ogun ní ẹnìkan tí ń lé kèfèrí ànábì ni a a kèfèrí ẹni tí ń lé ilé mùsùlùmí tí ń lé ilé mùsùlùmí yẹn bá pa kèfèrí òun ọba dé padà ànábì ni ẹni tó lé lọ́dọ̀ oníkèéni ló bá ń rákòrò ó ti dọ́rùn ànábì ni mo jẹ́rìí ẹ lójú ogun ni o mo jẹ́rìí ẹ ó ní ẹ̀ tí ẹ̀ mọ́ tó fọ́ ni ànábì ni ni ìmọ̀ ó ní bí mo ṣe gbáǹkàfà tó ṣubú lọ́ba ní láìláìláìláà ànábì ní kí ló wá ṣe ó ní mo gbé ìdàlẹ̀ à ojú ànábì change pé ẹ ó gbé ìdàlẹ̀ ẹ tó sọ pé láìláìlálá ó ní mi ni ànábì ní sọ́lọ́hún tó gbá ọ kẹ́nìkan wá yanu kọ́ ka sọ wípé ta ló sọ pọ́rọ̀ ẹ̀sìn lọ́wọ́ mú ìdí ni islam oníbẹ̀lára mú ìdí ni islam